aláròye máa wí o. láti ìgbà tí mo ti bọ́ sórí àlééfà ní nàìjíríà ti kúrò nínú ìdààmú ààrẹ tinubu ló sọ bẹ́ẹ̀ ààrẹ bọ́lá ahmed tinubu ti sọ̀rọ̀ pẹ̀lú ìyangàn lásìkò tó gbàlejò àwọn aṣáájú ọmọ yorùbá kan pé ilẹ̀ nàìjíríà ń kú lọ inú ìpàyínkeke ló sì wà lásìkò tóun dépò lọ́dún tó kọjá àmọ́ tí ìjọba ọ̀hún ti fòpin sí gbogbo wàhálà náà lọ́jọ́ ẹtì Friday ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún ọdún yìí ni ààrẹ sọ̀rọ̀ yìí lásìkò táwọn aṣojú Yorùbá Leaders of Thought bá a lálejò nílé ìjọba nílùú Àbújá ó ní ètò ìṣèjọba gbọ́dọ̀ jẹ́ èyí tí yóò mú àyípadà wá ó sì gbọ́dọ̀ yanjú nǹkan táwọn èèyàn nílò ní pàtàkì ó ní láti bí ọdún kan tóun ti ń tukọ̀ orílẹ̀-èdè yìí ètò ìṣèjọba ọ̀hún ń dábírà pẹ̀lú bí àwọn àdojúkọ ṣe ń yọjú ó le koko nítorí ó wá pẹ̀lú àdojúkọ bẹ́ẹ̀ ló sì ní àbáyọrí kan náà a gba ìṣàkóso a sì fòpin sí wàhálà tó bá ìlú mo lè fi gbogbo ẹnu sọ báyìí pé kò sí ìdààmú kankan mọ́ fún ilẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ ni ìdààmú náà kò ní gbẹ̀mí rẹ̀ ṣùgbọ́n tí yóò máa ti bi ìgbéga bọ́ sí ìgbéga ìlérí tí mo ṣe fún gbogbo yín nìyẹn iṣẹ́ tẹ̀yìn náà sì gbélé mi lọ́wọ́ ni à ń gbìyànjú láti wẹ òkun yìí já ni kì í ṣe ohun tó rọrùn rárá àmọ́ a ó wẹ̀ ẹ́ já mo fi ń dá yín lójú mò ń mọ̀ọ́mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àkókò ìṣòro yìí ti dópin fún nàìjíríà a máa mókè dandan ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ikọ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun gbogbo ohun tí mo lè fi ṣèlérí ni pé gbogbo ohun tó bá gbà la máa ṣe a ti pinnu a ó sì ṣiṣẹ́ kí àwọn ọmọ nàìjíríà lè mọ ipa ìjọba rere lára ìgbélárugẹ ń lọ fún ètò ìlera bẹ́ẹ̀ là ń ṣe ọ̀nà tuntun àti àtúnṣe àwọn míì ètò ẹ̀kọ́ tí à ń ṣètò ìdàgbàsókè fún náà kò gbẹ́yìn mò ń sọ fún yín nísìnyí pé kẹ́ ẹ wo nǹkan tó ń lọ nípìnlẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín ẹ wo nǹkan táwọn gómìnà ìpínlẹ̀ yín ń ṣe ẹ sọ fún wọn kí wọ́n mú ojúṣe wọn ní pàtàkì kí wọ́n sì jẹ́ káwọn èèyàn wọn jẹ́ àfojúsùn ètò ìdàgbàsókè wọn tí àjọṣepọ̀ bá ti wà láàrin wa mo lè fi dá yín lójú pé ilẹ̀ nàìjíríà yóò jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó dáa jù tẹ́ ẹ lè rí lórílẹ̀-èdè ayé ààrẹ tinubu tó korò ojú sí ọ̀rọ̀ ìṣèjọba nípele ìjọba ìbílẹ̀ lórílẹ̀-èdè yìí pè fún ètò ìjọba ìbílẹ̀ tí yóò tẹpẹlẹ mọ́ ìdàgbàsókè agbègbè tí yóò sì bá àwọn aráàlú ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ bákan náà ló pè fún ìjọba tó ń ṣiṣẹ́ lójú méjèèjì ní gbogbo ìpele ìṣèjọba àtàwọn iléeṣẹ́ ìjọba jákèjádò orílẹ̀-èdè yìí ó ní ìjọba tó ń ṣe ẹ̀tọ́ àti ìtọ́jú orí òjòrí faraàlú ní tòun ètò ìjọba ìbílẹ̀ ń kú lọ àwọn èèyàn wo ọ̀nà tí wọ́n lè gbàgbé ìgbé ayé ìrọ̀rùn kí wọ́n sì di nǹkan látara àwọn ètò ìdàgbàsókè agbègbè ohun tèmi kò ní faramọ́ ni kí ìjọba ìbílẹ̀ wá kó gbogbo ojúṣe wọn lé ìjọba àpapọ̀ lọ́rùn ìwà ọ̀daràn lélẹ́yìí nínú ìṣèjọba tó ń ṣàmúlò ìpele mẹ́tẹ̀ẹ̀ta ìjọba tó ń lo ààrẹ là ń ṣe àní ìpele ti ìpínlẹ̀ àti ti ìjọba àpapọ̀ méjì ni àwọn ìpínlẹ̀ gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan tó wà níkàwọ́ wọn lórí ìṣèjọba wọn kì í ṣe ọ̀rọ̀ dáńdáwì nǹkan tí a gbọ́dọ̀ ṣe nìyẹn nípa wíwo ọ̀rọ̀ owó tó ń wọlé sí àpò ìpínlẹ̀ kọ̀ọ̀kan látòkè kí a sì rí i dájú pé a ò yẹsẹ̀ lórí ìjọba tó ń lo ààrẹ gbogbo àwọn nǹkan tí mò ń fẹ́ kí ẹ máa retí láti ọ̀dọ̀ mi nìyẹn kì í ṣe ọ̀rọ̀ pé kí ni yóò ṣẹlẹ̀ lásìkò ìbò tó ń bọ̀ Tinubu tó dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n bá a lálejò rọ̀ wọ́n pé kí wọ́n túbọ̀ máa ṣàtìlẹ́yìn fún Nàìjíríà kí wọ́n sì nígbàgbọ́ kíkún nínú rẹ̀ àti pé ìjọba òun kò ní í já wọn kulẹ̀ mo lè sọ fún yín pé kò sí ọ̀rọ̀ títẹ owó bébà ká wá máa tanra wa pé a ní ọ̀nà àtijẹ àtimúmọ́ nàìjíríà ti la àwọn àkókò ìnira ìrọbí kọjá àmọ́ tí a ti ń rí ọmọ tó torí ẹ̀ ṣe wàhálà yìí tó ti ń jáde bọ̀ láàyè báyọ̀ àìná tó sọ̀rọ̀ lórúkọ olórí ẹgbẹ́ yorùbá leaders of thought ọmọọba tajudeen olúyọ̀lé olùsì gbóṣùbà káre fún ààrẹ lórí bó ṣe mú iṣẹ́ ṣíṣe káàkiri àwọn ẹ̀ka àti iléeṣẹ́ ìjọba bíi iléeṣẹ́ ètò ìlera ètò ìrìnnà ojú pópó àti òfurufú tó fi mọ́ ètò ẹ̀kọ́ ní pàtàkì àti gbogbo akitiyan láti ṣètò ìjọba tó mọ́yán lórí lórílẹ̀‐èdè nàìjíríà mọ́nísọ́lá sàká ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́